يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقسم ربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصاحب فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن السماء àwọn tí dájúdájú àwọn tí wọ́n ń pa àwọn ayọ̀ ọlọ́ọ̀bá mọ́ ayọ̀ tó ń sọ̀kalẹ̀ ọ̀nàmọ̀ tó ń sọ̀kalẹ̀ àwọn tí wọ́n ń pa mọ́ àwọn ohun àwọn ohun gan-an ni àwọn ohun ni lérò pẹ̀lú gbólóhùn kí ni wọ́n pa mọ́ gan àwọn àwọn onímọ̀ kan sọ pé àwọn tí wọ́n dàlérò pẹ̀lú àyà yìí àwọn ẹ̀tí olùbá ní nasara àwọn àfa àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn jù àwọn àfa àwọn jù àti àwọn ẹlẹ́sìn àwọn àfa àwọn kẹ́sìn kìrìtẹ́ǹtì wọ́n láwọn yẹn ni wọ́n dàlérò pẹ̀lú إن الذين يكتمون ما أنزل الله من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب títí dé parí àyà. ọ̀rọ̀ kejì wọ́n ní gbogbo ẹni tó pa òdodo mọ́ gbogbo onímọ̀ léyìíkéyìí ìjọ ọjọ́ náà àwọn àjọ anábì musa ní alayhi salatu salam ọjọ́ náà àwọn anábì isa ní alayhi salatu salam ọjọ́ náà àwọn tó ṣíwájú náà ọjọ́ náà àwọn tó pé àjọ muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó wá ti pa òun náà ní àyà yìí ló ń bá rí na náà ló kó na àyà yìí ọ̀rọ̀ yìí ni àtọ́ dọ́gba jù ní ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ yìí lọ́dọ̀gba sila nínú alifáàbù lọ́mọ́ lọ́wọ́ nínú síyàbù lọ́mọ́ lọ́wọ́ nínú ọ̀dọ̀ àwọn onímọ̀ òṣèlú ìfẹ́kọ̀. síyàbù fún kúlùn àwìn jẹ̀mí wàkàtàlá làbí láti torí ọ̀rọ̀ nínú àwọn síyàbù lọ nínú àwọn tí àwọn asúná òṣèlú yẹn tí wọ́n bá ti lò ó tí ó bá jẹ́ pé ó ti ní nǹkan tí ọ̀rọ̀ ọmọ kíta tí ó bá jẹ́ pé ó ti ní ọ̀rọ̀ ti àbí tí ó ti ní àṣà ìrántí ní àṣà tọ́jẹ́ pé ismail mosul wa máa darí lọ sọ́dọ̀ rẹ̀ àbí sùlá wa máa darí lọ sọ́dọ̀ rẹ̀ so gbogbo tí ọba wà lábẹ́ ismail mosul ni ká máa kó sínú ọ̀rọ̀ kí wọ́n bá sọ so nínú ayà yìí aláàánú ẹnìyàn nàbẹ́ ni dájú àwọn àti pé yàtúmọ̀n wọ́n ń pa ayà ọlọ́run ọba mọ́ ìwọ̀n ìṣòro tó fáwọn èèyàn wọ́n ń sọ wọ́n ń kúlọ́ fáwọn èèyàn àbí tí wọ́n kọ́ ẹ̀kọ́ àlùkò ẹ̀kọ́ ẹ̀sìn tọ́lọ̀ tó ń tó wọn náà bá sọ̀kalẹ̀ tí wọ́n kọ́ alábẹ́yìn ó kó ọdún sínú lọ́sùn àmà sí ọ̀sùn àmà ìgbẹ̀mí ẹ̀mọ́ ń yàtọ̀ lọ́dàlẹ̀ tí wọ́n bá sọ pé ṣe dáyà yìí orí àwọn kan lọ́sọ̀kalẹ̀ ọlọ́sọ̀kalẹ̀ náà àwọn kan wọ́n lọ sọ pé ọ̀dà tí wọ́n bá sọ pé ọ̀sọ̀kalẹ̀ nítorí àwọn kan àbí látara àwọn kan lọ́nà tó sọ̀kalẹ̀ هذا شيء مسلم الدابع سدان على إدوة بأموم اللفظ بخصوص السبب yẹsẹ̀n tí àyà bá sọ̀kalẹ̀ lọ́rẹ̀ nìkan ni àyà ń bá rí do tí ó bá jẹ́ pé àyà tó sọ̀kalẹ̀ àbí even tí ẹ má hadith àyà tó bá sọ̀kalẹ̀ tó jẹ́ pé wá pẹ̀lú gbólóhùn tí àmọ́ pé náà gbólóhùn tí a máa fi ń kó nǹkan tán ni so definitely gbogbo nǹkan tó bá fi máa ń kó tán yìí náà ní àwà lábẹ́rẹ̀ ní àyà ń bá rí ó ti kó sínú àyà yìí àlẹ́ yẹ́bùrọ̀ ti bí ọmọ mi lábẹ́lá bẹ̀rẹ̀ sọ́sọ́ so hatta nu hadith man nu hadith anabi na sallallahu alaihi wasallam ti pe ẹnikala bá jẹ sọọdọ òru bẹẹ gbogbo tí to ba wà nínú tí ti dọ́là hadith bá wà pẹ̀lú gbólóhùn hàn so that lójú àwọn kan tí afáàlù bí ó ń ṣe ẹ̀dọ́gbẹ̀ náà máa kó sínú ẹ̀ náà máa kó sábẹ̀rẹ̀ so kò náà máa kó sọ̀rọ̀ lórí sọ́wọ́ di olórí hadith nìkan so qaida yìí muttafaq alayha wa ala al-amal biha inda jami' al-ulama al-muhaddithina wa al-fuqaha wa al-usuliyin wa ulama ulama al-Qur'an kò sí ìyàtọ̀ níbẹ̀ níbi tí ìyàtọ̀ níbẹ̀ ni pé hal sáàbù nùzúl kọfíì dùkúl fi àyà awọlẹ́sà kọfíì dùkúl fi hà ìyẹn ni fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gọ̀rọ̀ nínú lọ sí pé sáàbù nùzúl sáàbù nùzúl sáàbù nùzúl kọfíì dùkúl fi àyà tìlẹ́tì nazalat bi sababiha. Ndon tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Kùránì àyà bá sọ̀kalẹ̀ fún. ṣíṣe wọnú pé ó wọnú ọmọ màá yà yẹn ó wà màkútó màkútó ọ̀nbìyì ìyẹn ni pé mùtàkàn kò sí ṣẹ́kùn bẹ́ẹ̀ kò sí pé ó wọnú ẹ̀ pẹ̀lú gálábàtà ọ̀gbọ́n àbí àlàkálẹ̀ àbí àwọn àlàkálẹ̀ àbí àlàkálẹ̀ ọ̀gbọ́n là so ọ̀pẹ́ pàrọ̀kọ̀ ní màsàn ṣùgbọ́n àlẹ́ mọ́ àmàlẹ́ kọ́ ṣùgbọ́n lọ ó sọ pé wọ́n ní ẹ̀ sábà nìjọ́ ọ̀gbọ́n ní ìdúkò في المعنى في, في, في الآية يعني في أتنا النفس السابقة في أمامها وجن بإدخال غيرات السبب وروي عن الإمام ظنا كتبي هذا الصلاة لكم لنا من بداية السلسة قدام انتو لجاء يعرفون الإمام مالك رحمه الله الصلاة سنة وفروق هي جابي عن الشيخ وأتقلد عن الشيخ وقدمت الشيخ العلامة الشيخ محمد الأصولي رحمه الله نعم إن الذين يكتبون ما أنزل ما أنزلنا من البينات والكتاب من بعد ما بيناه في الكتاب من بعد ما بيناه للناس في الكتاب a ní ọ̀rọ̀ kejì ni pé wọ́n ní gbogbo ẹni tí bá ti ń ṣe sẹ́bẹ̀ tí ń pọ̀ dodo mọ́ nínú èyíké ìyá àfa ní èyíké ìran tí ìyá ìjọ tó bá wà ó yà pé àwọn àjọ àdébùn fún ọ̀sọ̀ tó àyà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọdún kó sínú àyà yìí dáná lábọ̀dọ̀ dáná lábọ̀dọ̀ àyà a ní ọ̀rọ̀ tó fẹ́ràn jù kí wá ní tí wọ́n pamọ́ ní tí wọ́n pamọ́ ọ̀rọ̀ méjì náà láwọn bẹ́ẹ̀ níbàámu ìyapa ẹnu tí ó wà nípa pé àwọn wọn gbàlẹ́ ọ̀sẹ̀ náà ṣe ń fa ayọ̀ ọlọ́run àbámọ́ tí wọ́n ń kà mọ́ tí wọ́n ń kò dédé mọ́. lórí ọ̀rọ̀ àwọn ènìyàn àkọ́kọ́ wípé àwọn tí wọ́n ń pa mọ́ àwọn náà àbáàrù àbáàrù yahoo ọ̀gbọ́n mọ̀sọ̀rọ̀ àwọn táwọn sọ bẹ́ẹ̀ nítorí wọn ti pé tí wọ́n pa mọ́ iná ni pé sífàtù nàbí sallallahu ìròyìn tí ìròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ànábì gbẹ̀yìn fún àwọn ọ̀dàn ànábì òjíṣẹ́ dẹ̀ fún ọ̀dàn òjíṣẹ́ alayhim salatu wassalam ajma'in alayhim afdal salatu wassalam taslim ajma'in wọ́n pa ama wọ́n sọ fáwọn èèyàn wọn torí tí wọ́n jẹ torí jẹkújẹ torí kí wọ́n lálẹ́ kí wọ́n fi kí wọ́n fi máa jọ lórí torí jẹkújẹ tí wọ́n jẹ lára àwọn náà so eh, wọn ní tí a pamọ́ nù bẹ́ẹ̀ ni ó sì ti hàn ó tún ó tún náà pé táwọn yahudi pamọ́ tí wọ́n wọ́n tún pa ayatollah nìyẹn ayatollah ìgbà tí wọ́n yahudi yẹn lọ́sẹ̀ wọn sọ ìhẹ́n táwọn yahudi yẹn tí wọ́n ṣe zìnà tí wọ́n ṣe zìnà tí wọ́n kó wá sódà mẹ́rin náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì ni kíní bẹ́ẹ̀ nu tíra wọn kí ṣe pé ànábì rẹ̀ ti tíra wọn dájọ́ kọ́ ànábì rẹ̀ fi ọbẹ̀ fi ṣe ẹ̀kọ́ àbámi rẹ̀ fi rìnlẹ̀ pé n ti ń bẹ ń pé wọn lẹ́lẹ́kọ̀ papọ̀ yàtọ̀ sí ti ọwà nù tíra yín yàtọ̀ sí ti ọwà nù tíra yín so that n tí anabi sọlọ sọlọ n tí anabi fẹ́ ṣe nìyẹn kéde kí wọ́n fi tíra àwọn dájọ́ so gbàtà anabi wa sọdẹ sọlọ sọlọ àgbà tí anabi wa sọdẹ fún wọn sọlọ sọlọ wọn láti máa ka kánú wọn ka ẹ ń ka àtàwọrọ nígbà tó débi ayatò rọjò ibi tí wọn ti sọ pé ìdájọ́ nípa ṣe ìdìyàn náà lórí kọ ó wọ́n lè wọn lóko pa ni ọba dáwọ́ bẹ ọba dáwọ́ bọ bẹ bó ti dáwọ́ bẹ asàbí lè lè sọ àmàna fárisì tó kọ́ èdè wọn so ó lè fi ẹkọ ó fi tọkọ tà àwọn àdàlù wọn ṣe ẹsìn ìyàwó títẹlẹ ó tó gba ìsàm nítorí àná mọ sọsàn ó ní ìrànlẹ́bí aláṣẹ kókó gbé ọwọ́ kó ẹni tó dáwọ́ bọ̀ ó ti dé àyè sí ó ti dé àyè sí wọ́n ti sọ nípa ìdájọ́ ọwọ́ náà ìdájọ́ pé ìdábílẹ̀ kọ́tọ́ bá ti rìn náà inú tíra àti wọn náà fẹ́ fẹ́ tààrọ̀ wọn lè wọn lóko pa ni ìyẹn nítorí àpamọ́ nítorí àwọn àwọn afá yahudu nítorí àpamọ́ yẹn. ǹjẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ kejì nítorí wọn apamọ́ nítorí àwọn apamọ́ náà ni pé gbogbo tí ń jẹ́ òdodo ìyẹn ni pé òdodo tí ń jẹ́ òdodo tẹ́ kéèyàn sọ téèyàn sọ tí wọ́n tó ní mọ̀ sọ tó fi pamọ́ torí torí pé ń wá ayé ọ̀nà tí ò tọ́ ọfẹ́ jẹ ọfẹ́ mu ọfẹ́ nípò ọfẹ́ ọfẹ́ ní popularity wọ́n fẹ́ jẹ́ kí òun ní ààyè lọ́dọ̀ àwọn olówó lọ́dọ̀ àwọn ọlọ́lá lọ́dọ̀ àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí tí àárín ta ti ń ṣẹlẹ̀. wọ́n wà nǹkan ń wáyé lọ́nàkọ̀nà ní òjò sòdodo ní fi ń pa òdodo má ní fi ń rìn kan ní fi ń wọ́ òdodo sí ní rọ́ ní fi ń pe lọ́dọ̀ òdodo. náà ni kìtìmánù kìtìmánù hàk ìyẹn ni pé wọ́n wà á ju sí ju ọ̀rọ̀ àkọ́kọ́ lọ náà so ọ̀rọ̀ yẹn lásán pọ́tẹ́ wọn nígbà ọ̀rọ̀ kejì lásán pọ́tẹ́ wọn ni pé ìtajà lọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n ń fa òdodo mọ́ gbogbo ẹni tí wọ́n ń fa òdodo mọ́ ní onímọ̀ wọ́n jẹ́ náà àwọn Yahud àwọn Jew àwọn afa Jew àbí náà àwọn afa ẹlẹ́tìrìsẹ́ntì àbí àwọn afa mùsùlùmí tí wọ́n jẹ́ àtẹ̀lé àdébìnrin ọmọ sọ́lọ́ lọ́sọ̀rọ̀ so ẹ̀kejì nígbà tí wọ́n sọ pé náà ọ̀rọ̀ táwọn àwọn tí wọ́n gbà lọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n máa lè dandan lé àwọn tí wọn bá pa òdodo mọ́nà àwọn onímọ̀ fọlọ́n pàṣẹ wọn bẹ́ẹ̀ wọn ni dàwa bol al àwọn ẹ̀dá ẹranko kọtọ náà ń dá sórí lẹ̀ sí tí wọ́n sọ pé alimam ibn alimam ibn atiya rahimahullah bi tafsir wọn sọ pé ọ̀rọ̀ kọ́kọ́ ni ti ọ̀rọ̀ wọ́n bẹ lọ́rọ̀ wọ́n bẹ wọn ọ̀rọ̀ kọkọ ń fẹ́ pé àwọn tí sáńdà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ pé àwọn màláíkà táwọn èèyàn ó ní wàhálà wàhálà àwí ọjàrin àlá mọ̀kútàdà òkàdà so ṣùgbọ́n alimam kò tó lè rahimu àwọn sọ pé ọ̀rọ̀ kejì náà kò sí tọ́ba níbẹ̀ pé torí pé hadith wa hadith wa kó tọ́wọ́ nùsùnán alimam ibn Majah ọ̀rọ̀ ìmọ̀lá tó ládàá kálukú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí musulat nùsùnán alimam ibn Majah ló wà pé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ pé wọ́n tú ọ̀rọ̀ náà pé wọ́n láìka lánàá mọ̀lá lánàá mọ̀lá iná wọ́n tún sí pé hum dawabul ard dawabul ard hadith wa nùsùnán alimam ibn Majah rahimahullah أخرجه الإمام مالك رحمه الله عن محمد بن صباح عن محمد بن صباح بن صباح قال أنبأنا عمار بن محمد عن أبي عن عن ليث عن أبي المنهال عن عن زاغال عن البراء بن عامر الإمام كتب له تفسير وأن الإسلام أبا حسان السودان أبا ودا دا الإمام هذا حديث أنصف إيه، حديث من يده hadith yẹn lẹ alimam alibosiri rẹ fún ọdún tíra wọn wọn dá ìjọba ẹ wọn ní fihi Isa bun abdulrahman fihi Isa bun abdulrahman wahuwa masruq wahuwa masruq وأعل هذا الحديث به وقال حديث منكر حديث منكر الإمام البصيري inú zawaidu àwọn mọ́tàn zawaidu wọ́n sọ pé hadith yẹn lẹ̀ nítorí pàtó fi lẹ́nà ni pé ẹnìkan bẹ́ẹ̀ ṣé ènìyàn ti ń jẹ́ aisha bin abdulrahman fẹ́ẹ́ pé matrukul hadith ni matrukul hadith ni ẹni fẹ́ẹ́ pé wọ́n kẹ́sí sí pé ń purọ́ wọ́n kẹ́sí sí pé ń purọ́ wọ́n bí hadith anabi ní sọ̀rọ̀sọ̀rọ̀ pé wọ́n kẹ́sí sí pé ń purọ́ bí kèsè bí hadith anabi sọ̀rọ̀sọ̀rọ̀ so that eh, látara bẹ́ẹ̀ wọ́n ní hadith yìí wà munkar ìyẹn ni pé munkar kì í sì kọ́ mahfud nísà di mahfud ẹ̀ tó látara bẹ́ẹ̀ hadith yìí lẹ̀. ẹ bákan náà kọ́lá àti ọ̀sán ẹ̀ka ayà tó tẹ̀lé. àdìtọ́ ayà yẹn lálẹ́ dáná tábù asọ́sọ́ ọ̀bá yẹn náà. فلا تتب عليهم وأنا تواب رحيم نعم ìdáni bí ayà pé lálàdá àtàbò wọ́n sọ pé òtọ́ àwọn onímọ̀ sọ pé láyà sí táìb ayàkólà ayàkólà iná ọ̀tá ìdòmìjáde ìdòmìjáde ìdòmìjáde ìdòmìjáde من الفعل الذي يبرهن على ترك توبته كتو بل لا يقبل وكان يدعى لدى أن بعد طبعا سيقول جل الشيء سواء لهم توبة وانت توبة كون بيشيو kó sọ lẹ́nu lásán bẹ́ẹ̀ àbí kí wọ́n rí i pé ìṣesí rẹ ti yàtọ̀ sí ìṣesí tọ́kọ wà tẹ́lẹ̀ àbí kó rí i pé kò ti dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀sẹ̀ tó rọrùn tó bá pé wọ́n rí i pé kò dẹ́ṣẹ̀ mọ́ ọmọ akẹ́rẹ́ pé ń tó ń dáṣẹ́ ń tó ń dẹ́ṣẹ̀ ń tó ń sẹ́ńtẹ́ ọ̀dà ó sì máa gbọ́n ti túbọ̀ ti rárá ọ̀sẹ̀ ń tó ọ̀dà lọ́wọ́ ló jẹ́ kí a sọ àwọn ọ̀tá òun nínú ọ̀sán lánàá náà ẹ̀ ń nà ní ọlọ́run bá wá sọ̀rọ̀ bí àyà ìpè dálájà àwọn tí wọ́n ṣe kóbùrù àwọn tí wọ́n ṣe kóbùrù àwọn náà ni wọ́n ti ṣe bùtúrú sọ́lọ́ ọ̀bà àwọn tí wọ́n dáwọ́ tí wọ́n dájọ́ borí ọlọ́run ọ̀bà mọ́lẹ̀ tó lè pé àkẹ́kọ̀tò tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́gà àṣàtúrò kí wọ́n bọ̀ ọ̀pọ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bá níbi iná lẹ́dínà kẹfẹ́rẹ́ sọ wọn lẹ́rẹ́ máa àwọn kan náà fẹ́rẹ́ láyé nínú tó bá ṣe tu níbẹ̀ so that wọ́n fi dá pé àwọn ẹni tí ń ṣiṣẹ́ àjẹ́ làwọn lábá ń pè ní káfíìr ẹni tí ń ṣiṣẹ́ àjẹ́ àwọn lábá máa ń pè ní káfíìr ní ànàhù yorùbá ìyẹ́bó àzùbárẹ́ àwọ̀ ìjọba fìlàr torí pé obìnrin tí bá ti ń ṣiṣẹ́ àjẹ́ yóò máa bò nǹkan mọ́lẹ̀ yóò máa borúgbìn mọ́lẹ̀ yóò máa ìṣòtọ́lẹ́gbẹ̀ yóò lọ́ mọ́lẹ̀ yóò bò mọ́lẹ̀ yóò fi lọ́lẹ̀ yóò bò mọ́lẹ̀ kò ní jẹ́ ká sórí èdè báyìí yóò bò mọ́lẹ̀ so ìtumọ̀ sátìrì wọn bẹ́ẹ̀ kàmọ́sà lọ́wọ́ yẹn fẹ́rẹ́ àjẹbà alkùfárọ́ nàbà dùhù alkùfárọ́ bẹ́ẹ̀ wọn náà alfàlàhìn azùrà àwọn ọ̀gbìn àwọn tán sọ́ọ̀dù àwọn tán dájọ́ bọ̀rọ̀ lọ́wọ́ bá mọ́lẹ̀ àwọn bùtùlẹ̀ èèyàn bùtùlẹ̀ ẹ̀dá gbogbo tó kọ́ lọ ìṣẹ́nu kéfèé tí ọba tó sá bẹ lásán yìí kò lóṣùn ọ̀lọ́dọ̀ lọ kẹfìrí olóṣùn ọ̀lọ́dọ̀ lọ kọ́lọ̀ kọ́lọ̀ ń ju ayé le lọ́wọ́ á ah, ilé ayé ń sìn ìjọlórí ilé ayé ń sìn wọn ọlọ́run ti fi ń sìn ọlọ́run permanent ẹ̀sọ́ rẹ̀ nìkan ó sì gbà kán táwọn róòmù àwọn fúrùs àwọn roman àwọn fúrùs tó ń jẹ́ ìran rẹ̀ wọ́n ti róòmù yìí ìjọlórí ti wà láàrin wọn rí irú àjọlórí ti wà láàrin lábára náà àwọn kan bẹ tí wọ́n ń pè ní tàbáàdíà nílùú yamani lábáwá ni wọ́n wọ́n ti lóore am khairun am qawmu tudda fẹ́m ah, tí ọba ní tí ọba ní fàbẹ́ kan náà tí ò ní kíní wọ́n máa fi wọ́n máa fi nǹkan mìíràn so bẹ́ẹ̀ ni ó ti dọ́dọ̀ ọ̀hún bíi àwọn tuntun kíní bí so islam ọlọ́run fi islam ọlọ́run kan mùsùlùmí ọjà ìjọlórí wọ́n rúurú iná islam ní rúurú lásìkò ànágbé muhammad sallallahu alaihi wasallam àtàlẹ́bí fayé bẹ́ẹ̀ táwọn sọ̀hábà rẹ̀ bá lọ àlẹ́ àjọyìn àwọn rúurú títí الخطابية تلزم دارة الدارة الأموية الدارة العباسية في قيام قيام يعني الدولة قطب قطب قطبية في المسلمين تقنية لقطب سندية كانوا بيعي سبحان الله قطب ما لوا في مسلمات الثلاثين بيتنا وعلانا ده نفس الجسم صلى الله عليه وسلم أنا لسمع له ولا يجعل الله للكافرين على المؤمنين سبيلا ọlọ́run nígbàgbọ́ fún kẹ́sì lórí mùsùlùmí láíláí ṣùgbọ́n o lónìí ìgbà tí mùsùlùmí dáadáa tó bá dó déédéé ni tí mùsùlùmí bá ti dó déédéé tọ yóò kú bí ọ̀nkọ́lùkù bá ṣe rí ayé sí wọ́n ṣe ní kíní sí kẹfẹ́ yìí sì láyé ju mùsùlùmí lọ wọ́n ní kàdà jù ọlọ wọ́n pọ̀ jù ọlọ láti dáadáa ni ní tí mùsùlùmí fi ń borí ìmánì àti preparation bí wọ́n ṣe ládàánu èyí ò lè sọ fún wa mọ́ àti ìmánì nífẹ̀ẹ́ ayé ìmọ̀kọ̀ pé wọ́n ṣe kú sí ọlọ́run lọ bàtẹ́lẹ̀ òsì tí ó ti mẹ́hẹ̀ lára wa so that ni تضعضعت سلطتنا سبحان الله سلطة مسلمين بس الدولة لنا أنا قشعنا أنا قد قلتنا أنا قد قلتنا أشياء مسلمين كل ذلك سيادة أفي السعودة الدنيوية أنا قد سوا قد تقول كل إسلام يعني في رول تيو تيو تيو تيو دادون تيو دادون تيو دايو دادون tẹ́lẹ̀ pé mùsùlùmí ìsìlámù tí a máa tòkùn ọ̀la ẹni ìsìlámù gidi tí a náà dìde wa akéde òdodo ẹ̀sùn òdodo wa ìwà òdodo iná ní náírà tó tí ọba ti dẹ́kun ní tó ó jọ pé kí ni wọ́n ti ń pè àwọn germany ti wọ́n ti wọ́n ti jọ lórí ìgbà tí germany jọ lórí kí ni tó kí ni tó ṣe ìbá bàyẹ́ jẹ́ náà kí ni nígbà tí ìjọ lórí tó padà sọ́dọ̀ britain kí ni wọ́n ṣe ìdá bàyẹ́ jẹ́ náà amẹ́ríkà ti sàbí sàbí tẹ̀lé wọn lẹ́yìn sọmọ dọ̀dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ bí britain náà ti ń ṣe lẹ́yìn wọn sí ìgbà tó dọ̀rọ̀ amẹ́ríkà kí ni wọ́n ṣe ìdá bàyẹ́ jẹ́ náà gbogbo wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ lóko kan kó sí kò sí lẹ́yìn àwọn pípò yìí àwọn èèyàn yìí pẹ̀lú àwọn aláìníláàkáì nínú nínú ìran kọ̀ọ̀kan àti ìlú kọ̀ọ̀kan àwọn aláìníláàkáì ń bẹ ìlú kọ̀ọ̀kan ẹ̀pẹ̀ àwọn ọ̀tà ló wọn àwọn ọ̀tà yẹn wọn fún personal interest wọn so that nígbà àwọn pípò yẹn àwọn èèyàn yẹn wọn fẹ́ kíbi kan dàtà yàgbọ́ àwọn náà torí pé àwọn sáà kànáà jọlọ yẹn lọ́sọ̀tò wàá lè títí ìsọ̀rọ̀ pé wàá lè jẹ́ bẹ́ẹ̀ wọn náà padà jókòó lọ́wọ́ germany àwọn akẹ́kọ̀ọ́ yóò padà yóò padà bọ́ lọ́wọ́ ó ti lọ sọ́dọ̀ britain wọ́n bí britain ọ̀nà ọkọ̀ mọ̀ pé padà bọ́ lọ́wọ́ kó tó lọ sọ́dọ̀ america wọ́n náà lọ́tún ẹ̀ṣẹ́ ọgbà lọ́la ṣùgbọ́n bí mo sì ní ọta gbogbo ike ìkìfẹ́ yìí tí bá ń jó lórí bákan náà ni wọ́n ọ̀nà tí ọmọdé sàbò sí fún wa ni ó yàtọ̀ kò sí pé kèdè kan tí ó láìpẹ́ mùsùlùmí àti tó bá jà sáà kò sẹ́ni tí ó kún lòdò àti ẹni tó bá jẹ́ ní òdodo ọ̀nà tí wọ́n kàn án fi ṣe jàǹbá fún wa náà yàtọ̀ ọ̀nà kò sàmùwà ọ̀nà kò sàmùwà náà gbàtí ọlọ́run sọ pé ẹnìyàn nàbí nà káfàdù àwọn ẹni tó pè àwọn tí wọn ṣe kẹfẹ yìí tí wọn ṣe kófúrú sọlọ ọba tí wọn ṣe dèbí sọlọ ọba àwọn olùkú lẹ́yìn náà wọn máa fi wọn kò fà wọn tún kú lórí kófúrú yẹn náà wọn kú lórí kófúrú yẹn lórí pé wọn ṣe dèbí sọlọ ọba wọn àtúndà tún padà sínú sáà tí wọn ṣe sáà gbogbo ẹni tí ń bá ń ṣe èyíkéyìí ẹ̀sìn kẹfẹ́ lẹ́nu pẹ̀lú ẹ̀rí náà rọ̀ ọlọ́wọ́ bá ní àti mùsùlùmí alẹ́ mímọ́ sọ̀sọ̀ kò tọ́ kéèké mùsùlùmí kan ní ẹ̀sìn kan kó lájọ kàpé ẹ̀sìn kan tó ń jẹ́ ẹ̀sìn kejì kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ fásitì ẹ̀sìn míì ó lè máa bẹ ẹ̀sìn míì ń bẹ kọ́dà lè wá kà bẹ́ẹ̀ ẹ̀sìn ju bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju mẹ́ta lọ nínú àwọn ẹ̀sìn míì ṣùgbọ́n pé ẹ̀sìn kejì kan bẹ́ẹ̀ ẹ̀sìn kẹta kò sí ń jẹ́ bẹ́ẹ̀ kò sì ń sí ẹ̀sìn àbáláyé kan ẹ̀sìn àbáláyé náà ẹ̀sìn sáà ọlọ́run sọ pé wàá ẹ̀ka lọ́rọ́ bó kalẹ̀ lọ́nà ẹ̀kẹ́tì ní jẹ́ àìlọ́ ìlọ́dún kọlífà kọ́ọ̀lù àtẹ́jẹ́ àlùfí hà máa ń yí sèdè fi hà ẹ̀sìkò dìímà tòbí tí dé kọ̀rẹ́ ayá ọlọ́run òun fẹ́ fi àlọ́lẹ̀ kan lélẹ̀ nítorí àwọn màláìka ṣé àlọ́lẹ̀ kan fẹ́ lélẹ̀ kí ló dé wá anábì adam ni mùsùlùmí ni islam ló dé wá lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba tẹ́tẹ́sà pòtẹ́sà báyìí kan tayọ islam lọ wọ́n ní kọ́ wá ṣe kìláfà torí pé ní àwọn kan ti balẹ̀ jẹ́ àwọn ní aljin alhim wọ́n ti balẹ̀ jẹ́ tọ́nà fi wá ní kàmàdá kan pa wọ́n rẹ́ pẹ̀lú àṣẹ rẹ̀ tí wọ́n fi wá pa wọ́n rẹ́ kọ́lọ́n fi wá fi ànábì ànábì àdáwọn láti pè ní khalifa gẹ́gẹ́ sọ̀hábì ní abáṣe sọ̀rọ̀ jọ́la àánúhùn àánúhùn àṣẹ sọ̀hábà àwọn kan ní wọ́n lá kò sí ẹnì kankan tọ́nà dá síwájú ẹni lórí rẹ̀ síwájú ànábì àdáwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àdéhùn sọ̀sọ̀lám ṣùgbọ́n kí lọ́wọ́ wọn ti pè ní khalifa ọlọ́run pè ní khalifa kó wá jẹ́ olóṣù wọn lórí rẹ̀ fi dinihi ala ala ala wajhi ma'mura ẹ tó wá fi ẹ̀sìn lélẹ̀ ọ̀lọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe adájọ́ ní àròjọ ọlọ́run ọba àbí àròjọ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ torí pé adájọ́ ń darí pé ọ̀rọ̀ náà ọba náà ní wọ́n fi dájọ́ ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ náà fi dájọ́ bẹ́ẹ̀ náà mú sí gánà àlùmọ́sí kánú yóò wá pé wà nílà nígbà tẹ́ fi ń sẹ́yìn ikú ọlọ́run ọba yóò báyìí mo yẹ kó yẹ kó kálukọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ń tẹ́lá náà yìí kọ́mọ wà nù táyà yìí sọ pé iná lábẹ́ àti mímọ́ àwọn gánà nínú bàyìí náà tó lóra nínú báyìí wọ́n bàyìí nínú láti fi kìtà. mọ́tò ayá mọ́tò hadith ibi tí ọ̀dà kó fi lè pé àwọn kan nínú àwọn ẹni ayé torí tọ́jọ tó ń tọrọ ẹjẹ tó ń tọrọ fẹ́jà. so that khalifa yẹn anabi adam alayhi salam muslim ni abul bashar islam adẹ́pẹ́ islam ní ẹ̀sìn àbáláyé kò sí ẹ̀sìn tọ́jọ́ ẹ̀sìn àbáláyé ẹ̀bọ wa wà sọ́ọ́rí òwò wà árídùn mi ẹ̀bọ wa bá mi àwọn tó jẹ́ sọ ẹ̀bọ wa bá mi kí lọ́nà ọdún kan náà àwọn ọjọ́ anábì musa àwọn anábì nọ́ọ̀fẹ́ ẹ̀bí torí torí àìgbà fún torí ẹsikópù tí wọ́n ṣe ìbàdàn náà parí ọlọ́tún sọ hara ọlọ́tún tún falẹ̀ mọ́ ọdún wọn tún jẹ́ wọn tún jẹ́ ọba àdìlá mùsùlùmùn kí wọn bọ̀ tó ń lọ háì kó tó lọ lé dá kó tó lọ dá fìtínà láti ọ̀dọ̀ àhìrí. so pẹ̀lú nǹkan táwọn ọjà àwọn akọ́ṣà mìíràn àwọn kan yẹn á mọ̀ pé n ti ń jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn Islam ọ̀nà ní ẹ̀sìn dodo ọ̀nà sì ní ẹ̀sìn kan tọ́nà ọ̀dọ́dọ́ ẹ̀nà dínà ẹ̀ńdà lọ Islam. so òsèǹ tó bá dẹ́sìn mi lọ́dọ̀ náà bá tí ó gbà tọ́lọ̀ wọn gbà tọ́lọ́ lọ́n pé ọdún tó bá dẹ́sìn wọn sọ́dọ̀ náà ọlọ́run pè ní lùsà sẹ́ǹ tó bá tó bá wà lórí ọdún yọ ومن ابتغى ومن ابتغى الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين àwọn ọlọsì kejì ẹsìn kẹta no no no no ẹsìn mi ẹsìn mi ní bẹ ọgbẹ ẹlẹsìn tí wọn bẹ sáà musala yìí bá ti dẹmọ bí bá ti dẹmọ ṣe bá ti dẹmọ ṣe bẹ sáà máa jọ sáà máa lọ́wọ́ bá jọ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bójúbò wá ni àjọyìn lórí ilẹ̀ ọlọ́run ọba ni ọjọ́ jọ́rò fún wa ni àjọyìn àjọyìn atẹ́gùn ọlọ́run ọba ni orí òyìnbó wọn kálukú lọ́nà dáa lóko kálukú sí àjọyìn àjọyìn láǹfààní ẹ̀ so èyí òun sísám ti ṣètò ẹ̀ ṣùgbọ́n sísám ló borí mùsùlùmí àná máa lókè so bákan náà ni pé mùsùlùmí ò ṣe déédéé kèfé láéláé kọ́lá bí mùsùlùmí bá jẹ́ ẹni tí kase kase kase kase samu ni kase sini lọla kò sí jẹbẹ kófù ní jẹbẹ o kódà ní kankan gbọ́dọ̀ yọnu sí òkọ bẹ ẹ ń tọ́ba yọnu sí kófù fún wa kase ẹ ń tọ́ba yọnu sí kófù ipe kófù ẹ̀sìn ni tọ́pù kófù lẹ́sìn fún wa kase ẹ ń nà ní abẹ́nà kásá lọ àmọ́ àti òhàn kò fà. ọlọ́run sọ pé àpẹẹrẹ kásá lọ lẹ́sìn kọ́ ń nà lọ́ha fáálí sàlábà. àwọn ìtẹ́sọ̀ pé ọlọ́run bẹ́ẹ̀ ni àti akẹ́yẹ sábà mariam ìmọ̀sẹ̀ ìtàkùn ní ọmọ náà kẹfẹ́rí ni wọ́n. falimada la yóò káfàrọ̀ mọ́ni káfàrọ̀ ọ̀yọ́ nítorí àti àwọn kékeré tó lè dé àwọn kékeré a sì máa pẹ̀sìn tí a ẹsẹ̀ ẹ̀sìn ní ẹ̀sìn dodo sùsànà nàdàmẹ́ so iná ladé na káfàrọ̀ gbogbo ẹni tó ṣe bùtù sọ́dọ̀ ọ̀bà tó fẹ́ gbọ́dọ̀ ọ̀bà mọ́lẹ̀ ní ọ̀nà gbogbo ẹni tí ò ṣe sàn ànábì sọ́kẹ́ sọ́lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ràn ما من أحد يسمع بي من يهودي على نصرانية ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح قصيونتم إنه لازم جو أتلازم التنفيذ tó jẹ́ pé ó dọ́ nípa òun pé ànágbègbè ló dé yìí sọ́lọ́lọ́ sàtì ọ̀wá gbà òun gbọ́ nítorí àwọn ọ̀sán náà tó àgbà dọ́ tí wọ́n tẹ̀lé òun a anábì ní inú ọmọ kí ni inú ọmọ náà wà pé kò sí èèyàn yẹ èèyàn yẹ ṣé sábì ní báyà ń bẹ sí ìwà rí ọ̀rẹ́ kórè bẹ́ẹ̀ ìdáná inú ọmọ ẹgbẹ́ náà káfọ̀dọ̀ ó gbọ́n kẹfìrí wọ̀nyí ó gbọ́n tẹ̀sẹ̀rẹ́ sísan tó fi ọ̀sìn ìsìn ìsìn náà ọ̀bà ẹ̀sẹ̀ sísan ó gbọ́n kẹfìrí ó gbọ́n kẹfìrí yẹn ọ̀bà máa tó hàn kò fà á tí wọ́n kú lórí kú náà. kílẹ̀ sọ́wọ́n ọ̀làkà àlẹ́ ìlànà sọ̀rọ̀ àhí làánà ọlọ́run bá máa bá wọn ìgbéjìnà sí kẹlẹ́ àwọn bá wọn wá wọn ìyá aláwọn bá wọn bá wọn ọ̀nà àpò. wal malaika bí wọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀ náà màláìka máa ṣe ìdàgbà lé wọn náà máa ṣe pèlè wọn. bẹ́ẹ̀ àkùsù ìdàkejì tí àwọn màláìka máa ṣe fún àwọn mìíràn òdodo kọ́lọ̀ kó sánú mìíràn òdodo. bọ́ọ̀ sọ́nà sọ́kọ̀ bọ́ fẹ́ àwọn màláìka lọ́wọ́ bá ọ̀làdínà wọ́n máa ṣe ní ìdàdínà àmàlù wọ́n Allahu Akbar wọ́n sọ̀dọ̀ ọ̀sán wọn fáwọn ìyàwó wọn bẹ́ẹ̀ àwọn ẹbí wọn àwọn ọmọ wọn kọ́nà kó di alẹ́ kan síbẹ̀ àbẹ́ àbẹ́ ó sì dọ̀kun wọn sọ àwọn mọ̀lẹ́kà tó máa ṣe ìjẹ́jẹ́ bí wọn fáwọn kékeré wọn náà fi àṣìmáyìn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn yányá gbogbo èèyàn yányá ó ti kó èèyàn nínú àwọn abalaba yìí ó ti kó sínú bẹ́ẹ̀ ni èèyàn abẹ́ àná àwọn àlùjànnú náà tó ti wá lọ náà sùn jọ ni tí wọ́n bá ìmọ̀ ń kó yẹn àwọn ọmọ adáadáa mùsùlùmí ìsìn máa ń kó àlùjá mùsùlùmí dọ̀nà èyí tí wọ́n jẹ́ òtún yẹ ìyẹn ni pé ọ̀gá tó jẹ́ òmìnira nù wọn ọgbọ́n kálukú náà máa fẹ́ dìgbẹ́dẹ́ lé wọn. kẹ̀rẹ́ àti mọ́ aṣọ lánàá ń bí ìlú kẹ̀rẹ́ àti wá kẹ̀rẹ́ àti ṣááfà kò sí ibi ayé àyè nígbà wọn ọlá kẹ̀rẹ́ àti mọ́lá àyè mọ́lá àyè lónìí so ibi ìlú kẹ̀rẹ́ àti ṣááfà ti wá kẹ̀rẹ́ àlùfáàn àlùbàṣírí rahmanulah tó ní kẹ̀rẹ́ àti wọn pé هناك عليهم لعنة الله والملائكة والملائكة والناس أجمعين والناس أجمعون أجمعون الله جل وعلا بقران بقران بس والقراءة شاذة تخرج رجع من له ونبي في كما سبب يعني أولئك جزاؤهم أن يلعنهم الله والملائكة والناس أجمعون كما نشا اعراب اولئك جزاء اولئك جزاء مبتدا هذه جزاء مبتدا ثاني ان يلعنهم الله ان حرف النص يلعنهم الله فعل مضارع مقصود الان يلعنهم الله وفعله ضمير مستثمر فيه محدوث جواز تقرير الرباعي يقول يلعنهم افهم لهم الله لفظ جلالة فاعل هم مفعول به مقدم طب وذلك يعلمهم الله أن أما دخلت عليه الفعل المضارع الفعل المضارع به المصدر المنسلك آه، آه، من الفعل المضارع فاعل آه، من الفعل المضارع من أن الفعل المضارع في في الفعل المضارع المصدر الأول أبي المنسلك نقرأ أن أبي فعل في محل رفع خبر المبتدع الثاني أولئك جزاؤهم لعنهم لعنهم تقديره لعنهم أي لعن الله لهم أو لعن الله إياهم الله لا جلال لطي فاعل والملائكة عند قراءة شرعنا والملائكة أقوى معطوف الواو عاطفة الملائكة معطوف على لا الجلالة والناس لأن والناس عرف الأصل الناس معطوف عليه الجواب تأكيد للناس تأكيد للناس مثلا قراءة شاذا تستخرج يعني جاي بك الأربعة تقول تاريخ القيامة سيد تاريخ القيامة زيد وعمر وخالد أكو جيتين صدر صدق لا نعم. كرهت قيام زيد وعمر وخالد ادوا تقول انه غلط الجن انا كنت مسك انا كنت مسك ثم يعني كيف إيه؟ كرهت ان قام زيد وعمر وخالد وعمر وخالد اصلا في ذلك يقول زيد قد يفعل بين يعني خالد انا فاهم اصلا ما لولا لولا الإضمار والتقدير لعرف النحو الحميد أكرمكم الله tí ẹ bá sọ pé ìgbọ́n tápà kárẹ́kátì jáde nínú náhù ni náhù sì bùdó pé kátàkátà ọmọ náhù ìdánimọ̀ tó burú lójó fẹ́ lọ́jọ́ àwọn ènìyàn nípa ìgbọ́n rọ̀ tàkìdér. wọn tó ní wọn sọ̀rọ̀ dáadáa ṣẹ̀gbẹ̀rẹ̀ náà sọ̀rọ̀ pé kàríṣẹ́ tó kẹ́yà mà bẹ́ẹ̀ dín wà á mú ọ̀há lìdùn. ee yóò ní igi ọjàgi ọjàgi náhù lónìí máa kọ́kọ́ jẹ̀bi kò lè lọ́dọ̀ yọ̀dọ̀ ayé rẹ̀ nínú màálí fatan alẹ́ nípa ṣe àmọ̀ ọ̀rọ̀ bá ti àǹkà àṣìyà sọ́dọ̀ jẹ́ pé ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ kéé náírà tó sọ àyàtọ̀ sọ́ra ṣe táàkì láti mú kò lọ́kọ́ sáré máa sọ pé àwọn ẹ̀sìn mistake ìfá sọ sínú ìlú ọ̀làmà ọ̀rọ̀ ṣèkó ìfẹ̀lẹ́ yìí ṣèkò tọ́ bẹ́ẹ̀ náà ní ìjọba ṣẹ̀ríà o níbi lọ́gàlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní ìjọba ṣẹ̀ríà o èèyàn máa ń jòkó lẹ́dọ̀ àrùn níjọ́ mi àlùkàdọ̀ à ń jòkó kan jọ́ mi àwọn àrùn mìíràn ti máa ń sọ̀rọ̀ àwọn àrùn mìíràn máa ń mú mi ṣèkà rẹ̀ yàn kò yẹ kó yẹ pé òun ní ráyà wa ráyà wa ni pé afẹ́ sáǹfà náà ti ń sọ̀rọ̀ kódà bí ọmọ sọ tó kódà bí ọmọ náwó kódà bí ọmọ sọ tó nítorí sọ lọ́rọ̀ ọlọ́run nìkan gbọ́ kó lè sàǹfà nílẹ̀ ẹlẹ́jọ́ pé nítorí kó sí ni ibi tí ó sọ̀rọ̀ lọ kó tún ẹ ṣe bẹ́ẹ̀ ó tẹ̀sí dúpẹ́ pé tọ́lá ní kò yẹ ọ̀rẹ́ lọ́lọ́ tí wọ́n ní láwọn kò jẹ́ jẹ́ sọ̀rọ̀ àìkọ́wọ́n sọ̀rọ̀ àtẹnukẹ́ kò sí kíníkà kò sí kíníkà èyí ò ní jẹ́ kọ́rọ́jú tó ọ̀tọ̀rọ̀ tí ntọ́ba bọ́lá náà lòdòdò ẹlòmíì tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹlòmíì tó máa ju wọn lọ́n bẹ́lẹ́ gan òun ní sọ̀rọ̀ òun ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ so so that àbí kí wọ́n pe nǹkan ní mistake tẹ̀sí mistake kọ́ àmọ́ tí láwọn fúlàní táwọn ẹlòmíì sọ pé mistake náà ń ṣe nákúdọ̀ àwọn kan ṣe ọbẹ̀ ẹ pé nǹkan kàkún mistake àwọn jọ ní kẹsì mistake nínú èdè náà báyìí nǹkan dápọ̀ àwọn èèyàn ni ẹ̀rọ ọ̀hún kálífọ̀n ọ̀hún náà fẹ́ràn àwọn èèyàn fẹ́ràn àwọn ẹ̀sán dájú máa lò ní ìtì àwọn kọ̀ọ̀kan tí wọ́n pè wọ́n láfa so ó pọ̀ lọ bẹ́ẹ̀ ọ̀nà kọ́sà ọ̀nà kọ́sà ọ̀nà ọ̀nà kọ́sà ọ̀nà adọ́ká náà wọ́n lò ẹ̀nà nàdé na káfàrú wà máa tó hàn kò fà tí wọ́n kúlọ̀ dùkú fúru kílẹ̀ sàn wọn ọ̀là ẹ̀kàrẹ̀ àhùn mọ̀lọ́wọ́ ọlọ́run bá máa fẹ́ dada lé wọn ni o bẹ́ẹ̀ ló dàrú yányá yányá masala ti bẹ́ẹ̀ lé ayà yìí òun ni pé obìnrin tó bá kú kéfèé rí ìrìnsàhẹ́kù láàn ìrìnsàhẹ́kù àláàn ọ̀tọ̀ kan máa làánà ẹ̀ ó kú lórí kófúrú ó ti kú lórí kófúrú kò sátúnṣe kò sátúnṣe ó ti bá kú lórí kófúrú ó bá kú lórí èyíkéyìí ẹ̀sìn àtàtẹ́sán wà wáyé inú náà ni kìí pé ńlá lásán ẹnu náà lọ bẹ̀rẹ̀ èyí yóò sọ pé kìíní kìí sí àṣìṣọ kìí ṣe kìíní pé àwọn afáǹsà ti dùkọ̀ àbáwọn sọ àtọ̀dùn rárá ọlọ́run ti sọ ní ọlọ́run ti parí ẹbẹ̀ ni ọlọ́run sọ pé wà tán mọ̀ sí kálímọ̀ tó rọ́bì kà sí kànú àdàlá ń bá dé kálímọ̀ ti là ẹnà huwa sẹ̀mẹ́ọ̀ àlàálẹ̀ wọ́n ti parí ọ̀rọ̀ yẹn ó lè yí padà kí lè padà àánú kan ò lè mọ ọgbẹ́ ọ̀rọ̀ náà padà kí nìkan ọdún ọdún ìkólè jẹ tó bá ti kún kébè lọ kún kébè nù kọjá níwájú bẹ́ẹ̀ lọ kọjá lẹ kọjá ní kọtọrẹ jù bẹ́ẹ̀ lọ kò sájà sí àwọn ọkọ kẹsìrì à kọ́kọ́ àwọn abáká mi nà lọ́nà sọ ọlọ́run sọ màsí rẹ̀ fún wa pé inú náà gbére ni inú ẹ̀ nàdé nàkàlà sọ̀rọ̀ láwọn tó ní àní àmọ́ àlùmọ́ àlà ọ̀rọ̀ àdùnmọ́ nínú àlọ́ ìṣe àwọn láì kàṣà àbùnà rẹ̀ fi àkọọ́lẹ̀ dò ọlọ́run ló gbé ẹ̀ńtọ́jẹ́ kẹsìrì ọlọ́wọ́ púpọ̀ ọlọ́mọ púpọ̀ kò sí ní tó dọ̀rọ̀ lọ́rọ̀ kó àdìsọ́ o alùpàdé ṣe máa ń gbé ká máa du ara wa kí a máa kún kẹfẹ kí a máa kún kẹfẹ kí a máa kún kẹfẹ ni wọn dábàá kún kẹfẹ ní kàlá ọtán ibi tí lọ́lọ́run ti fi hàn wọn lọ́run ti sọ fún wa mùsùlùmí tó bá kú lórí ẹ̀ṣẹ̀ ní àádọ́dọ̀ máa sọ pé ní ọwọ́ mùsùlùmí ò sí ó jẹ́ pé mùsùlùmí ni ò ti ń ṣe islam ò tó ní imáni tó wá ń ṣẹ̀ṣẹ̀ ńláńlá tó wá kú lórí ẹ̀ kódà kókó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá jọ púpọ̀ tó wá kú lórí ọlọ́kọ̀ṣọ́ wa ń bẹ̀rù òun làlẹ́ máa sọ pé nínú náà ni kò sí ti di káwá làtó àjọrọ̀ dájọ́ pé nínú náà ni fún un. torí ọlọ́run lè forí jìn ọlọ́run sọ pé iná Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida min surat an-nisa ó tó kàn á yà lẹ́yìn. إن إن إن إن الله لا لا لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى على الله إثما مبينا إثما عظيما. سو إنه شرط so that ọlọ́run ní òun ò ní forí di èyíkéyìí ẹni tó bá kú nílẹ̀bọ̀ ẹni tó dẹ́ni tí ò sì sàn ẹni tí ò ní máa ń sọ ohun tí wọ́n á sàn níbi ìsọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó kú lórí ẹ̀. ọ̀yọ́ sọ̀rọ̀ màdùnà báyìí ṣùgbọ́n òun lè forí di ẹni tó wá kú lórí sàn lórí iman pẹ̀lẹ́ṣẹ̀ dán o ìmẹ̀yìn àṣà fẹ́ẹ́ tó ń bá fẹ́ ní yẹn tó kú lẹ́sẹ̀ ní mùsùlùmí ṣé wà ní ntọ́nà ọ̀fẹ́ àbẹ́ ntọ́nà ọ̀fẹ́ tí ó fòdì bí tọ́nà kọ́kọ́ dùdú ọlá yà tó kẹ́yà mọ́ tí ó di mùsùlùmí soso jẹ́ nsẹ́lẹ̀ bọ́ kò kọ́ kòkòrò ọ̀rọ̀ bó ṣe ká tó àyà yẹn nù kìí ṣe é ká tó pé bóyá ẹ̀ńtọ́ bá kú ní ẹlẹ́bọ ni ọlọ́run ọ̀nà fúnni tó kú lẹ́lẹ́bọ tó kú ní kèfèrí tó pé sábà sọ bẹ́ẹ̀ kò ní sí àsọ láàrin ẹni tó kú ní kèfèrí àti lẹ́tọ́ tó lórí ìsìlámù lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ iná lọ́nà lẹ́yàtọ̀ àyè ṣàkàbí yìí dáwọ́dì wọn làwọn ọmọ ìfọwọ́ ibi tí ọba kú lórí kófù lórí ṣe ọ̀yà máa dún nàzàlẹ̀ ṣùgbọ́n tó kú lórí ẹ̀ṣẹ̀ tí òkú máa dún nàzàlẹ̀ ká ẹ̀ ọ̀yà من من المعاصم من الآثام والذنوب الكبار تراك سبب لمن يشاء فانتم بخير كما قلت لك لا يعلم إن الذين كفروا وماتوا هم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين إنما سأل إنما سأل عن عند سيء أو أكثر kásẹ̀bi dandan lé àwọn kẹfẹ́rí kẹfẹ́rí tó tọ́kẹ́ àwọn sẹ́bi dandan lé ẹ̀kí náà ọdún àwọn onímọ̀ pàmò pàpé láì sàdáyẹn ní kẹfẹ́rí kan gbogbo ọ̀nà kẹfẹ́rí èèyàn lè sẹ́pẹ̀lẹ́ wọn. nìbáàbì náà ọlá ni èébú nìbáàbì náà ọlá náà ni èébú. torí wọn ò ní ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run látara kófò tí wọ́n ṣe ọlọ́run sọ pé wà máa ń yọ ẹni làhú tàmáà làhú ní mọ̀kìrì nínú ṣọ́ọ̀tù hajj èyí kí ẹni tó máa bá yẹ pẹlẹ kò sí ẹni tó lè sàkúnlẹ̀ bẹ́ẹ̀ sì ni kẹfẹ́rí òun ní ahọ́nà náà ahọ́nà ìjàwá bẹ́ẹ̀ ẹni dàgbọ́ yàrá alọ́wọ́sì màánù ọ̀dàkà kẹfẹ́rí lọ́ọ́ yẹ pẹlẹ jù lọ́dọ̀ ọlọ́run àbá ẹni tó sàn pé kẹfẹ́rí lọ́ọ́ yẹ pẹlẹ jù lọ́dọ̀ ọlọ́run àbá ni ọlọ́run sọ pé ọláyà kankanlẹ̀ àmì àmì àwọn kẹfì yẹn dà jẹranko ó fi wọn jẹranko ṣé èèyàn gidi wọn fi jẹranko ọlọ́run tó wọn sọ pé báàlù hùm àzọ́lù wọn tẹ̀ fún wọn nù ju ẹranko lọ wọn fún wọn nù ju ẹranko gan lọ. الذين يأكلون والذين يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم. èyíkéyìí ẹni tí ń dádùn láyé tí ń jẹun tí ń jẹnìkẹ tí ń jẹ tí ń takalafa ní oúnjẹ tí ń jàjẹ jù àjẹun ajú àjẹun kù tó kó ogun orí ṣíṣe jẹ pé wọn sábẹ san wọn sábẹ kí wọn lọ sí jẹ pé pé ìṣúrafù ti wọ Ọlọ́run ní ẹ ó gan an léyìn sùkánù rẹ wọn ń jẹ bí ẹran ni torí ṣáná iṣẹ́ tí kẹfẹ nìyẹn bí wọn ṣe máa ń jẹnu ẹran ní ọjọ́ bẹ́ẹ̀ ní ìdọtún ó ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀nà ní ọ̀sẹ̀ máa jẹun kìnnà tí wọ́n tẹ́ pé ẹni tí wọ́n láàánú fi lùú lòkùn àdéhùn àdéhùn àti pàkúté mu lọ́jà sùhánà lálẹ́ rẹ̀ màálù àtàládù màálù màálù ẹ̀sẹ̀ ẹ̀ yó àwọn tí wọ́n sì màálù náà fi máa ń da màálù káàkiri ẹ̀kọ́ jẹ́ nu oúnjẹ tọ́lá ń pèsè fún wa lórí rẹ̀ lórí oúnjẹ mélòó wọn dára fún màálù àwọn tí wọn dára tọ́ àdébáyọ̀ ti jẹ́ kébèrè sí máa ń ṣe ni so ọ̀yà kí mùsùlùmí wá fi tẹ̀sí jọ wọn ọ̀làyà kẹwàá àdùnmọ̀ lọ́wọ́ ọ̀làyà àdùnmọ̀ àfà ọ̀làyà kẹta الذين يتمتعون ويأكلون ويأكلون كما تأكل الأنعام فالنار مثوى لهم so nta bi àwọn fẹlẹ yìí múlẹ̀ pé kẹfẹlẹ ló yẹ pé ìjọdọ Ọlọ́run ọba n tún bá di pé ìgbà tí ó fi jẹ pé ẹranko tó ń ṣe bọ́lá fún wa kẹ́ẹ̀ bó ní mà bó lówó bó ní ayé bó ní ìwé kí náà ń sàn sàn tí ọba bẹ̀rẹ̀ sàn àbí tó bá dọ̀ tó bá tẹ̀yà owó kú lórí ẹ̀. nítorí wọn sọ pé ọkàn wa ọkàn wa lè jòkúta lọ ọkàn tó lè jòkúta lọ kí láǹfààní ẹ̀ kí láǹfààní ìmọ̀ tó ní kí láǹfààní ayé tó rí kí láǹfààní owó tó ní kí láǹfààní ọmọ tó pọ̀ tó ní. wọn kú lórí ẹ̀ ọ̀tàn ó tọ́ èèyàn lè làánà ọgbọ́n tí ń jẹ́ kèfèrí pé ah, ọlọ́run kọ́ làánà ọgbà kèfèrí o àpèjú e. àwọn mímọ ni kò sí àtọ̀ nílẹ̀ bẹ́ẹ̀ kìlọ́fà bẹ́ẹ̀ ni ọ̀lànà fi làánà kò fara jùmọ̀tà بدون تعيين but ǹjẹ́ èèyàn kan pàtó nu wa ṣé a lè ṣẹ́bi dandan láti ṣe a lè ṣètèwé yàtọ̀ sí ẹni tí ó fún yàn ẹni tó sàbòsí fún yàn ọtọ fẹ pé ọjà mùsùlùmí ọjọ́ kẹfẹ rí mi ọlọmọdé ajálábòsí o ṣùgbọ́n àní kẹfẹ rí rẹpẹ ọjọ́ kẹfẹ rí sọtọ kí wọn lánà ẹnìkan ẹyà lánà ṣáà lánà nù ayà nínú kùfà sọtọ àjọtọ. àwọn kan pé ó tọ́ àwọn kan ní kòtò àwọn tí a sọ pé kò tọ́ wọn nítorí pé ní kẹfẹ́rí tí ò tí ì kú àmọ́ àmọ́ gbẹ̀yìn rẹ̀. wọ́n ní látọ̀ làbáàlù ń dà mí àfà àmọ́ gbẹ̀yìn rẹ̀ àmọ́ pẹ́ẹ́pẹ́ àmọ́ bẹ́ẹ̀ pọ̀ dẹ́gbà sàn tí wàá kú lórí sàn kí lásán máa ṣètìlẹ́sì ẹnìkan náà pàtó ẹ̀ka ń bẹ́ẹ̀ àfọ́bọ̀ọ́. bá lọ bí ọ̀sán nǹkan pé ìmẹ́lẹ́ yìí wà lọ́dọ̀ ọlọ́run ká má láàánú ẹnìkan pàtó mú un. ṣùgbọ́n lápapọ̀ ẹni láàánú ń gbọ́ nàtí wọ́n sọ fún àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí pé ọ̀dà àwọn kan bẹ tán níbi dákọ̀ wọn sọ́nà lọ́sàn tó láàánú bíi rẹ̀ lakoran tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán níbi ìlànà ìdíkùn náà ti kọ̀dọ̀ àti àwọn afúrádùkọ̀ fáwọn ní kánábì lánàá wọ́n dá wọn lóhùn pé àwọn tí ànábì lánàá yẹn sallallahu alaihi wasallam torí pé ní ọlọ́run ti fi ìjà yìí wọn mọ ànábì ni pé àwọn eléyìí láàyò mi náà òní ní imáni òní gbà fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ njẹ́ tí ò rí bẹ́ẹ̀ kò tọ́ kò sẹ́ni tó lè mọ lẹ́yìn anábì lọ́nà sí gàgẹ́rẹ́ yìí ọlọ́run fi máa kọ̀kọ́ lẹ́yìn mọ́ torí pé táwọn àbá fún ẹlẹ́yìn ọmọ àti ẹlẹ́yìn àbá fún ẹlẹ́yìn ọmọ ẹlẹ́yìn ọmọ anábì anábì àbá sí mọ̀ sọ́mọ̀sọ́m. sọ́dọ̀ àwọn míì sọ pé ọ̀nà ọ̀rọ̀ kejì wípé ó tọ́ kí wọ́n láàánú torí pé kéfì yìí ó kọ̀tọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ jùzù kẹta lóru àkọ́tù lóru náà ló fi sọ pé ká bá wọn jà lórí ẹ̀sìn ọlọ́wọ́n bá tọ́wọ́ bá tẹ̀ wọ́n pé ká pa wọn lórí ẹ̀sìn ọlọ́wọ́n bá táwọn fi jihad àtọ́wọ́ rí bẹ̀tẹ́rẹ́ tà ní ìlànà ọ̀rọ̀ yìí nígbà tẹ̀wọ́n lọ àdìmọ́ ibn arabi rahimahullah wọ́n bá àkọ́kọ́ gbà sí ibn arabi tí wọ́n ń rí pàtó látọ̀dọ̀ àwọn mọ̀ṣáìkù wọn ni àwọn mọ̀ṣáìkù àwọn sọ̀rọ̀ báyìí ní ṣùgbọ́n ntí ìtọ́sẹ̀jù ọ̀hún náà ní pé kí ọ̀dọ́gba náà ana kí wọ́n lánà lọ́wọ́ torí pé èèyàn máa ń tí wọ́n dá ìyàn ọ̀rọ̀ sam ìsáàmù lè kọjá kó sì so àwọn ẹni tá a nábì tori torí pé tí bá nìyẹn. ṣùgbọ́n títọ́ tó ká bá wọn jà kápá wọn ìdí títọ́ tó jẹ́ pẹ́pá títọ́ tó tọ́ tó ká bá wọn jà nígbà tó bá ti jihad kápá wọn tó wá bá tẹ̀wọ̀n tó alága lórí wọn nígbà tó ti jihad tìtorí pé ní ẹ̀rí dalẹ̀ lórí lọ́fà. ṣùgbọ́n lẹ́yìn kò sẹ́rí ń bẹ̀ tó clear tó jẹ́ nọ́ọ̀sì. àyà yìí ń tiẹ̀ tó ń kún ọ̀rọ̀ tó sọ pé á kí àwọn máa ṣe pẹ̀lú àtọ́jú wọn torí pé náà lẹ́gbẹ́ akásọ̀rò wọn láti ọ̀hún kò fà. ẹ rí i pé ẹni tó kú àwọn tó kú lápapọ̀ nínú wọn àwọn tó kúṣẹ́ tí wọ́n kú ní kẹsìrì ni ọlọ́run ní àyà sọ kí ṣe pé nìkan pàtó nínú wọn. أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين نعم نترى ذلك tí ẹni tó kún kẹsẹ̀ nínú wọn tábà ló tọ́ kí wọn là á nà wọn tábà kókò sí àpẹ nọ́mbẹ lápapọ̀ kọ́dà ẹni tó kú ẹni tó bá ti kú lóhùn nìkan náà tó ti kú láńdọ́ ti kú ní kínní ṣe àtọ́ ti kún kẹsẹ̀ rí ó tọ́ sí làánà àbí tọ́ bọ́ọ̀ wá ni ẹni tí ó ti yà wẹ̀rẹ̀ nù wọn àbẹ́ tó ti kú nù wọn abatẹni ọtẹ tó kálá kálá náà lápapọ̀ṣẹ́ kọ́dà bí ọmọ ẹláyé ìgbà ẹ̀ lómi ìgbàtẹ́ tó bá ti kú àbọ̀yà rẹ̀ so àwọn mímọ rẹ̀ pé gbogbo wọn náà nìyẹn lè papọ̀ tí ẹ má wẹ̀rẹ̀ ìlú wọn náà àtẹn tó ti kú nù wọn àwọn kan sọ pé ẹ tó ti kú làánà kankan ò ṣe láǹfààní náà kò ṣe láǹfààní kò bá màmá lọ ṣe kò lè kò lè kò lè jẹrora látara làánà tẹ́ ńlá náà so bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó yà rẹ̀ sọ̀kọ̀ lórí ẹ̀ gbádùn ọjọ́ àlùkìyàmà nìyẹn ó sì wúlò torí pé wọ́n kálukọ́ lọ́wọ́n dà padà bí ó ṣe dá ni sọ gbogbo wọn ń túmọ̀ sí pé irú àná yìí ni ó wúlò ọjọ́ àlùkìyàmà fún ẹni tó ti kú tí wọ́n bá ṣe rẹ̀ tí wọ́n bá ṣe bí ó gba kẹfẹ́ rí àti ẹni tó ti kú nínú ayé nínú wọn tẹ́lẹ̀ nígbà táwọn náà ń ta mùsùlùmí sẹ́dí dáadé lé wọn àti ẹni tó yà rẹ̀ ويوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا من شرط العنكبوت wọ́n ní bí ìtumọ̀ ayé àyè wọ́n bá dọ́jà kẹyàmù ọba akẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn olùkú fúru wọn kálukọ̀ tẹ̀ ẹ̀rọ pé à ìmọ̀ tó ń ṣe omi kọ́ tẹ̀lé o wọ́n sọ pé àwọn ọmọ tẹ̀lé ìdílé àwọn wọ́n làwọn tẹ̀lé ẹgbẹ́ ìrìn àbá tẹ̀lé wọn wọn ni wọn kálukọ̀ ṣe tiẹ̀ ní o àwọn ọ̀fọ́ tẹ̀ o يبقى الإنسان مش بقرة إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب àwọn ẹtí wọn tẹ̀lé wọn máa bá kọ́bá ṣe kó dọ̀dọ̀ ẹni tó tẹ̀lé wọn lé ayé lórí kúfú àwọn kẹ́ tẹ̀lé o ó ń kálukú ṣe tiẹ̀ ni pẹ̀lú choice ní ẹbí ṣe kúfú lọ́lọ́wọ́n ọba pẹ̀lú choice ní ẹbí ṣe lọ́wọ́n ọba ẹ má sọ pé ó ń kálukú ọjọ́ ṣe kí ni o àwọn jọ̀jì yẹn kọ́dẹ̀ ṣùtọ́ jẹ́ pílẹ̀ gbogbo aburú òun náà kò ní nǹkan kan tó ṣe fáwọn kò sáfà nǹkan tó lọ sí fáwọn tó tẹ̀lé òun ká pè wọ́n ọjọ́ lídà aburú fún wa káwọn fi jọ káwọn fi jọ pọ̀ ọ́nù náà ni kí ìjọba fi lè pọ̀ ọ́nù náà kọ́mọ́tò òun nìkan lórí ẹ̀sùn náà máa sọ̀rọ̀ jáde kí wọ́n máa pé àmọ́ ká náà lé alẹ́ sọ̀tọ́ọ̀lù ilá ń dà ọ́tún lọ́sàgẹ́tùn lè ọ̀hún ọ̀lágbá lórí ní ọ̀pọ̀sí mi kọ́dà mùsùlùmí tó kú lórí kú lórí ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé ọlọ́run wa jẹ́ ń yà lórí ẹ̀ṣẹ̀ ńláńlá kó tó wá fi sínú náà kó tó fi sínú àdìjánà padà gbogbo wọn ń dán àwọn sọfẹ́ náà àbílẹ̀ sọ máa gbọ́ bábá bọ́ sọ̀kọ̀ làrán kálukú òun ọ̀pọ̀sí ní ilé ayé ìwọ́n tó wọn ní wọn fún wọn gbé ẹ̀bẹ̀lẹ̀ lọ́wọ́ wọn gbọ́bẹ̀lẹ̀ lọ́wọ́ sí kìnnìkan tó kidnap talon kó kidnap ọ̀sọ̀ tó wọn wá fọ́sẹ̀ wọn gbọ́ sí kìnnìkan ìwà tó ìwà yahoo plus ìwà yahoo minus ìwà tó kìnnìkan tó talon kó talon ẹ̀ṣẹ́. bẹ́ẹ̀ ni wọn fáwọn kátà yìí èyí bá fi tó jogún ni àti bàbá ṣe wọn wọn ṣẹ wọn fọ́sẹ̀ wọn fọ́sẹ̀ bẹ́ẹ̀ ni láti tó kótó àwọn lẹ́tọ̀ sí wọn ò fọ́sẹ̀ nígbàdí inú yín bẹ́ẹ̀ ni àwọn táǹtì tọ́jú káàkiri tọ́lọ́fọ́sẹ̀ náà ṣé wọn ò fọ́sẹ̀ nìkan nínú wọn kà pè yín lọ síbi àwọn ẹ̀sìn tẹ́lẹ̀ wọn lásán ohun ọ̀lẹ́ dà yín lẹ́yìn ọ̀lẹ́ dà wọn náà máa ànà bẹ̀mọ̀ sùrẹ́kẹ̀ kọ́m àmọ́ àǹtù bẹ̀mọ̀ sùrẹ́kẹ̀ yìí ohun ọ̀lẹ́ dà yín lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ dà yín lẹ́ ìyẹn ni pé kò síbi ẹ̀yin náà lẹ́sí dọ́là jẹ kan torí asòsòrò kí wọn kígbe kí wọn máa kígbe ẹgbà nílẹ̀ kí nǹkan bá ṣẹlẹ̀ sí yìí wọn fi máa ń lò fún pé kí èèyàn dáná ní asrak fúlànà rẹ rọ ni pé ó gbà á lẹ̀ látara pé kígbe pé lágbádá wọn èèyàn jẹ o ẹ̀já lọ rẹ̀ ń kún lọ́wọ́ sọ́n ni máa ànàbì mọ̀síkìkùn òun ò lè gbà yín lẹ̀ ẹ̀yin náà ẹ̀ lè gbà wọn lẹ̀ lọ́jọ́ yìí àwọn ọ̀dọ̀ jẹ́ àwọn ọ̀dọ̀ jẹ́ yóò lọ́nà kọ́ṣọ́ àmì ń kó sàmùnà wa ń kálukọ̀ sí máa ń torí kálukọ̀ sí máa tó ń fẹ́ sun ara ẹni ayé láti fi kó tó pajú dé innal ladina kafaru wa matu wa hum kuffar ulaika alaihim la'natullahi wal malaikati wan nas ajma'in látara bẹ́ẹ̀ ṣé ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ sí èsì kẹfìrí ẹlẹ́sẹ̀ ẹnu mùsùlùmí sọ́tọ́ kí wọ́n láàánú rẹ̀ àbí ọ̀tọ̀ kí tọ́tọ́ kí wọ́n làánà rẹ̀ ọjọ́ tọ́ kí wọ́n làánà rẹ̀. àwọn onímọ̀ sọ pé kò sí àpẹẹrẹ pé kí wọ́n làánà rẹ̀ tó bá jẹ́ lẹ́sẹ̀ ní kẹfìlì àṣà nínú mùsùlùmí kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ti sọ pé lágbádá tẹ́ ẹ̀ dá ẹ̀bìn kan yára inú wọn. torí pé ẹ̀rí rẹ̀ ní pé anábì sọ pé sallallahu alaihi wasallam la'ana Allahu sariqa ọlọ́run ṣẹ́gi dandan ó gbé olè ẹni tó jalè kí ló gbé àlùbáyédọ̀ ẹ̀yìn. ẹ̀yìn kan ní ẹ̀yìn kankan náà ní ẹ̀yìn gangan ṣùgbọ́n wọn á gé lọ́wọ́ tara àtàrà ẹ̀yìn tó gbé pé nǹkan pé nǹkan tó yẹpẹrẹ wọn fi á gé lọ́wọ́ àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ pé àlùbáyédọ̀ ń bẹ̀ wọn náà ọ̀nà àlùkódà àlùkódà tòrs wọ́n tún pè àtòrs tinú tí àwọn tí ń jagun máa ń dé tó jẹ́ pé ní tí a máa ń dé wọn tí wọ́n náà ń pè àlùmíjánì àbí àlùmíjánì náà tó jẹ́ pé yóò máa sọ ẹ̀ńtọ́ bá dé lẹ́yìn ọlọ́run mímu dọ̀rọ̀ bá ti sùn yóò fi wà wà kàná jù lọ́gẹ́rẹ́ rárẹ̀ tí ò ní jẹ́ kí ìdá ọkàn lórí kàkà báwọn sọ lẹ́bẹ̀ẹ́ mara wọn. wọ́n ní irú eléyìí ló tó wá di tí wọ́n ti wá di lọ́wọ́ ìyẹn ni pé n tó dé òun ó ti wọ déédéé iye tí a máa fi ń gbìyàn lọ́wọ́ òun náà ní kí ni rọ́bà dinar ó ti ó ti ṣe déédéé iye rẹ̀ náà fi á gé lọ́wọ́ àwọn kan sọ pé ẹyin nǹkan yẹpẹrẹ iná ìná àti gé lọ́wọ́ sí i ah, ọlọ́run lánàá ń tàn wọn kọ́ ṣọ́ra bẹ́ẹ̀ tí ó dé mùsùlùmí so ẹ rí i pé asarik alẹ́yìn ìṣèjákòó bẹ́ẹ̀ sùn gbogbo ẹni tó jẹ́ tó tó tó ṣerú nǹkan báwọn ó dérò lórúkọ báwọn kí ẹ ṣe pé òye kan pàtó kò sí àtọ̀ níbẹ̀ ṣùgbọ́n tí wọ́n tọ́ kí wọ́n ṣe kí wọ́n là á na èèyàn kankan tó tó jẹ́ fásìkì ẹni tó jẹ́ fásìkì fásìkì alfásìkì alfájìr òkè èèyàn ẹlẹ́ṣẹ̀ èèyàn ní sẹ̀sẹ̀ ńlá náà kọ́nà kọ́sọ́ náà mùsùlùmí tó tọ́ kí wọ́n là á na rẹ̀ mo ṣe kejì àwọn kan sọ pé tọ́ pé ní ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé اللهم أنفت لي عمرو بن عاص اللهم إن عمرو بن العاص هجاني وقد علم أنني لست بشاعر فلعنه واهجده عدد ما هجاني أنا نبي سجد لي يعني أصلا في عمرو بن العاص أقل بسام kọ́dà inú ẹ̀rí ẹ̀rí tó jẹ́ pé ẹ̀rí ọjà ti pé àbíkẹ́ ẹ̀rí rẹ̀ jẹ́ sún ẹ̀rí ẹni pẹ́ tó ọ̀nà tọ́kẹ́ ọlá àmì ẹ̀dìkan pàtó ẹnu kẹfẹ́ rí ọ̀rọ̀ kejì àbí àfẹ́dà kan so ṣùgbọ́n ẹni kan anábì lánà amògùn aṣọ ìkọlà bẹ̀ sàn ẹni kí n tánà lè ṣe ìṣọ́ọ̀bù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábì tó ṣe déédéé bẹ́ẹ̀ á dáadáa máa hàjá ni wọn náà bá ń bu bá ń sánlẹ̀sìn ewu lè bí ewu tó bù mí alhaji wọn bẹ wọn kìtì kọlọ wọn bọ bẹẹ lu ṣùgbọ́n wọn ni mìíràn bàdé mọṣákàlà mìíràn bàdé jaza aljaza eh, mìjínsì mìjínsì fẹẹ tí ìjọba sọ pé wàá yàmkó náà yàmkó lọhù ọlọ́ọ̀ sọ̀rọ̀ náà kiri ìkọ́lẹ̀ ọ̀nà ìkọ́lẹ̀ ọ̀nà ọ̀hún àkọ́jú ọ̀hún so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. قالوا eh, إننا eh, سمعوا لنا كل من قالوا آمنا ودخل على شياطين قالوا إنما خلقنا إنما نحن مستهزئون الله يستعزز بهم آه، مد آه، مدهم في طغيان يعني يعمهون يعني من باب المشاكلة آه، أنك الله سبحانه ولا سعي يتمام في ستان سنة الله سبحانه ولا سعي يتمام جاء الله سبحانه ولا سعي سو ما تنت لي أخذه أبو ياني في المسند الإمام أبو ياني بجد مكرم المسند gẹ́gẹ́ alimami ọba hadith sọnù mizan àti dalima wọn wá sọ pé hadith yóò lọ àlàáfíà wọn ní hadith yìí ní àlàáfíà so pe hadith yoo lo alaafia won ni hadith ni alaafia so لان فيه عيسى بن عبد الرحمن تركن عيسى ما عيسى ما يمكن أن تنتهي أما عبد الرحمن هو عنده عيسى ما عبد الرحمن so أنا هو متروك الحديث متروك الحديث so ẹgbẹ́ wọn ti ṣe hakama ala hadith bin nikara wọn ní hadith uh, wa uh, hadith munkar ó kìí ṣe hadith bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ pé sẹ́nà lọ́tà nípa ti kẹsì bí. tí hadith ti tó bá jẹ́ pé a ní ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n nípa ìdá ìṣẹ́lẹ̀ kan náà ìgbà ń sàkà fún wọn bá lọ́tà tó àbí wọ́n sàkà wà lẹ́nu ẹ̀ nípa pé lánàá aṣáfùmọ̀ ayé mẹ́rin tó sàkà pé ojú ọ̀pọ̀ àjọ sọ̀rọ̀ so aṣọ nígbà tí kanu pàpé tí wọn bá ṣe tààyè nìkan kan kó tọ wọn lọ bá ṣe tààyè wọn ní kò tọ ọ̀pọ̀lọpọ̀ ní kò tọ kò tọ sẹsẹlẹ tí ọba ti túbá ọba ti túbá torí pé àwọn kan sọ pé ó tọ nǹkan ló tọ kí wọn lànà èyíkéyìí perfect tó ṣe aburú tó ń ṣẹ̀ṣẹ̀ tí ọ̀dà àwọn sáà ní kò tọ èyí táwọn mú wa wọ́n mú hadith pé ó ti àjọ lọ́gẹ̀lẹ̀ bishari bilhamri bishari bilhamri bishari bilhamri tó jẹ́ pé wọ́n ti hadith fún láì lẹ́yìn ìgbà àyàn tí mo ti kìí sẹ̀ka wọn fún dáhùn yẹn wọn láì lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ni wọ́n ti hadith fún so bẹ́ẹ̀ náà ni bí ó ṣe di pé anabi sọ̀rọ̀ sọ̀nà bẹ́ẹ̀ ni kẹ́sì sọ̀nà àwọn sàhábà ní pé lánàá lánàá lọ́rùn ma àkàtà ma yọ ọ̀tà bìbì ọlọ́run kọ́ lánàá ara ẹni ẹni yìí òun nìkan ni dodo dáhùn wọn mú wá pé ó tún mo tí ó mo tí ó mo tí àná ìdìbò dáhùn tó sọ ọ́ lọ́wọ́ ọ̀sán náà tàkùrú ní àwọn ṣètò ní àlà àfíìkù ẹ máa rìn òṣùlọ́ lórí ọmọ ìyá yín ẹ máa rìn òṣùlọ́ lórí ọmọ ìyá yín àdébùn ẹni sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àti ìmọ̀lẹ̀. but àwọn tó sọ pé tọ́ pé ìyá lè lánàá tó jẹ́ ẹ̀dínkan pàtó nù àwọn fòfà ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí wọn ní hadith yìí ó wá lórí ẹni tó túbà ní ó wá fẹ́ ẹni tó túbà في حق نعيمان نعيمان نعيمان so nàìmán ni ẹni tí ó ṣẹlẹ̀ sí òun wá sí bọ́lọ́dà náà lè fi wá sọ́ńdọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ wípé ìdájọ́ ẹni tó bá ti túbá tó bá ṣẹ̀ṣẹ̀ nana tó bá ti túbá tí wọ́n ti hàdù fún kò túbá kí ànìkọ́ tó máa ro mọ́ pẹ̀lú ẹni pé ọmọ wa ṣe pẹ̀lú ó jẹ́ tó bá ti ṣẹ̀ṣẹ̀ kan tó bá ti túbá tó máa gbà tó túbá àbí ká ṣe hàdù fún kò tó kí ànìkọ́ tó máa fi ẹ̀ṣẹ̀ wọn bo mọ́ bèbí ara tó ní anábì musa anábì ada òdi wọn ní anábì musa nù alayhi musa ọsọ sọ̀rọ̀ nígbà tí wọn gbàgbé aláàbùkú láàrin ra wọn wípé ìwọ ní bàbá wa tó mú wa kó aládìjọ náà látara ẹsẹ tó ṣe Ọlọ́run fẹsẹ lẹjọ náà Ọlọ́run dọkọ lọ́wọ́ rẹ méjèèjì sọlọ ọsàn ẹ sọfúnà sàlá tó Ọlọ́run sì fẹsẹ lẹjọ náà rẹ ó sì mú ajáde kó aládìjọ náà kìnnìkan anabi musa lọ anabi adam lọ bẹ afatalóhùn ní alámọ kọdọkọdọ ọlọ alẹ nkọmọ ayé kọ sàmọwá ọ̀sán máa bú ọ̀sán máa bẹ̀rẹ̀ ọ̀sán máa bú lórí nǹkan tí mo ṣe tọ́ pé ọlọ́run ti kọ́kàlẹ̀ pé ń ṣe ìṣíwájú kó tó dá sánmà méje àti ilẹ̀ méjèèjì ìṣíwájú kó tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì. àwọn anábì sọ níbi ìgbà adé fèkè sọ̀rọ̀ lọ́sàn án fàhájà ádámù mọ́sá fàhájà ádámù mọ́sá fàhájà ádámù mọ́sá anábì ádámù fi ẹ̀yìn anábì nípa kan rẹ̀ ìyẹn tó ń yàn gbèdé aláṣọ à ń ṣe anábì sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan náà wọ́n ní torí pé ẹ̀sẹ̀ tó ṣẹ̀tọ́ pé ọ̀dà nǹkan máa dé èso ọ̀dà jẹun àtìyàwó ẹ̀ ọ̀dà túbá فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه التواب الرحيم انت لتبانا نقول ربنا تقبل منا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شاء الله ربنا طب كنا من الأصول أنا إيه يعني ما نقول pé كي kì í yẹn tó bá ti ṣe tó bá túbá ńlá tútúbá جمسي àpẹ àwọn onímọ̀ sí májèmù sí wọn fà májèmù àwọn májèmù tá ti dáadáa ni pé tí ó hàn pé kò ṣe nǹkan yẹn má gẹ́gẹ́ lọ́wọ́ tá a sọ́nà àtàkùn wa tún sọ lónìí ìnáà kò sẹ́kọ̀ọ́ nípa tó máa bú mọ́ àdúgbò máa fẹ̀sẹ̀ wọn bú àdúgbò tó máa rábẹ́ fi àgbọn sí kò tọ́. sọ látara bẹ́ẹ̀ wọ́n ní bí ti àdéhùn ṣe lónìí ṣùgbọ́n ẹni tí ò rí bẹ́ẹ̀ tí wọ́n ti nà wọ́n ní sọ́ni láti mọ̀ bẹ́ẹ̀ ni pé anábìsọ̀kọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ níbi àdéhùn sọ̀ قال يجديد القلب يجديد هالحد قال يجديد هالحد ولا يقرب اي كي ينتي الغبات بنام من يروبي نتبه بنام من تولى روبي نتبه بنام من يروبي نتبه قال يجديد هالحد قص حد من قص لا لا كن حدنا فاسد لا الأبي ها نو فيرتي فيرتي فيرتي فيرتي ọ̀rẹ́tọ̀ ọ̀zánì àti ọ̀zánì kẹ́kẹ́ tó kó lọ́wọ́ ẹni nínú mọ́nà àti gẹ́gẹ́ so fifteen a sì mọ̀ pé ẹrú lọ́kùnrin lóbìnrin ìdajì tí wọ́n fi ń jẹmọ ìyá tí wọ́n fi ń jẹmọ láàbí náà fi jẹ àwọn ọmọláàbí tó jẹ́ tó ṣe dènà tí ò tí ì ṣe ìdí lórí obìnrin kẹkàrí àdóbìnrin tí ò tí ì ṣe ìdílé lórí wọn náà ń gbọ́kọ̀ ọ̀gbọ́n ọmọláàbí mi nígbà tó bá yá kẹrù ni wọn náà kó gbọ́kọ̀ fifty تقول الله تقي فايا دعسنا فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب táwọn ẹrú bá ẹrú bá ti ṣèyàwó ẹrú bá ó ti lọ́kọ ó ti lọ́kọ wọ́n ṣe ápẹ́ nìkan lè lórí tó bá ti zìnà nígbà tó bá ti zìnà yẹn gbogbo ẹrú kọ́dà kó wọ́n ti lọ́kọ wọ́n ti ní ìjìnlẹ̀ lórí àbọ̀ ti ṣe ìjìnlẹ̀ lórí obìnrin ìyá tí wọ́n ti má ti zìnà yàtọ̀ sí ti ọmọlúwàbí tó ti ní ìdílé lórí obìnrin tó ti ní ìdílé lórí tí wọn tó má ṣe sìnà wọn ṣe kíni wọn lè alókò pàdé ṣùgbọ́n ẹrù òrí bẹ́ẹ̀ ìdajì tá a fi ń jẹ ọmọ lọ́àbí níyà láti jẹun bẹ́ẹ̀ sì ni kò sí ààbọ̀ òkò àbí ọ̀rọ̀ rẹ̀ lóko láàbọ̀ ẹ̀rọ rẹ̀ lábọ̀ pàdé ọ̀rọ̀ apáláàbọ̀ kò sí so that definitely bílànà náà ni ọkàn bílànà ọgọ́rùn-ún wọn dà sí ìdajì ọjọ́ náà ni ọjọ́ sànàbí wa sọ̀kú sọ̀rọ̀ sọ̀rọ̀ hadith yìí ìlà zana amatu ahadikum fal yajid hal hadda wọn dá ìsọ rẹ kó sẹ́n kò bọ́kọ́ kó sẹ́n kò bọ́kọ́ fi ti haddo lè na ala ìsọ rẹ kama bu kama ṣe pèlè lẹ́yìn tó ṣe pèlè kama yóò kó yẹ sí la ìyẹn kí láyìn dàtọ́ ti ṣe kí ni tó ti jẹ́yìn àrẹ ní ìdàtọ́ ti jẹ́yìn àrẹ ṣùgbọ́n ó dápẹ́ ẹni tí ọba yàtọ̀ sí ẹni tí ó ti jìyà àbí tẹ̀sẹ̀ tó ti túbá lápèjú rẹ̀ bí wọ́n àwọn àmọ́ bá kàkà báwọn tẹ́lẹ̀mí sí ẹlẹ́mí lọ́mọ ẹlẹ́mí ti ń ṣépele àwọn tó máa sọ kó tọ́ wọn ló tọ́ lọ́dọ̀ tẹ̀ kó bá jẹ́ mùsùlùmí àwọn tó sọ pé kò tọ́ wọn ni kò tọ́ sófìlẹ̀ so ìgbà yẹn tó bá ti túbá lọ wọn tó jẹ́ pé ó ti túbá lọ́wọ́ sí àmọ́ bẹ̀rẹ̀ náà yálà ó lọ́yìn sọ pé ìdílé àgbàdo àti abúlé ń tábìlì àyìn fa'alamu anna Allah ghafurur rahim èyíkéyìí tí wọ́n bá ti wá tó bá àwọn ọmọọba tó wá tó lóun ṣe má tó fi kàn jáde tó lóun ṣe má kí wọ́n dúkẹ́ tó mú ní òru kí wọ́n dúkẹ́ tó mú ọlọ́run sọ pé ó ń tàn kẹmọ̀ pé ọlọ́run ọ̀hún forí gbà ọ̀hún làbàlá wá forí gbà kẹmọ̀ ṣùgbọ́n ká mọ̀ pé tó bá pàdé àwọn onímọ̀ nípa tó bá di pé ó ti pààyàn síwájú wọ́n pàdé kì í ṣe pé wọn ò wọ́n bá tútù báyìí látọ̀rí kó ti pààyàn ẹni tó bá ti pa mùsùlùmí wọ́n pààyàn ìdájọ́ ìdájọ́ kẹ́mi ìdájọ́ fún pààyàn náà ṣe fún kí sì dájọ́ mọ̀hárọ́bà ni wọ́n bá ti dájú káàrin èèyàn eléyìí náà kò sínú tọ́ọ̀bà tọ́ọ̀bà rẹ̀ kọ́bà rẹ̀ yóò dájú kí ọ̀tọ́ dàpadà dàpadà sotire ìjọba táwọn nǹkan bá ṣẹlẹ̀ náà yẹn ti máa ń sọ̀rọ̀ lórí ètò kò àbí táwọn yẹn máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ àgbàfẹ́ pé yẹn máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àgbàfẹ́ pé àwọn ọdún ṣẹlẹ̀ àkàlẹ̀ so kọ́lọ̀kọ́ sàmùnà akéṣe bẹ́ẹ̀ wò kìí ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àṣọ̀rọ̀ pé nkàdífà nítorí kìnìkan àbí àròsọ àbí kìnìkan wọn náà kọsà mọ̀nà kó fi jágbájá sí ibi kalẹ̀ lọ. so inú masal tó wà ń bi ẹ̀ ń lọ́wọ́ bí àyà yìí nù. hadith ya ni imam kó tóbi àti ẹ̀sán sọ pé jawabu dàrú òun náà gbà lọ́rọ̀ àbí ó tọ́ kí wọ́n sọ pé nǹkan gbà lọ́rọ̀ ní jawabu dàrú. wọ́n fi hadith ibn Majah àbí sẹ́rí. مسنتي مسابي مسقنا جل رب مجال حسنا أخرج من مجال سورة محمد أنبنا من جل محمد أبي جابي عن محمد بن الصباح قال أنبأنا عمار بن محمد عن ليث عن أبي النخال عن زاران عن البراء بن عزم ọsọdẹ ṣùgbọn alimami kútu bí wọn àtúntò pé ìsinadẹ wà hasan àwọn onímọ̀ hadith sọ̀rọ̀ àkọlọ àṣẹ alùbùsẹ́rì ó ṣe ìlàlà pẹ̀lú láìs láìs torí pé láìs wà mẹ́ láìs tí wọ́n wí wọn náà láìs bọ́n àbí sùláì láìs bọ́n àbí sùláì bọ́ọ̀rẹ́ fún ẹ̀ńdà ẹ̀ńdà mi hadith ara ń tó wà ní chain ní hadith pé ayé àdìs àdìkùnmọ̀ yà àtàkàdàn wà tààkà àwọn yẹmi ni àwọn ṣì máa lè níbi hadith pé kí wọ́n ṣe sìkọ́ sẹ́jọ́ ọ̀tún àbẹ́jọ́ sí àbíwájú àbẹ́yìn tí wọ́n bá yẹn ní fílà kọ́mọ́ bí mi tó ti kí ọ̀nà yẹn. ara ẹ̀là ara tí wọ́n fi tí wọ́n sọ pé àdéhùn láti ọ̀la láti ọ̀nà ni pé lẹ́ẹ̀sì ọ̀dọ́ wà nù wọn lẹ́ẹ̀sì dún àbí àbí sùlẹ̀ so bàáyé fún mi àwọn mọ̀jùbọ́lá ní nìkan bẹ́ẹ̀ tàbí sọ́lá yẹn náà ní kúrú eh, inú àwọn àdájọ́ tó wà nù eh, ọlọ́run wa sọ̀dọ̀ kọ́nà tí wọ́n sọ pé ìnà lẹ́dínà káfàrú wa mọ́tò ọ̀nkù sọ̀rọ̀ láìka alẹ́ màá tó lọ́wọ́ màláìka tó mẹ́sẹ̀ mẹ́rin ọlọ́run sọ̀dọ̀ lẹ́yìn ìgbàlọ́run sọ̀rọ̀ wa ìlàhùn ìlàhùn wa wa ìlàhùn ìlàhùn wa la ilaha illa huwa. naam àsìkò yìí tó. so wọ́n ju mùnà sábà pẹ̀lú ọ̀gbọ́lọ́run tí ọlọ́run fi dákọ̀ ayà yìí lẹ́yìn tí a ti sọ̀sọ̀ dọ́lọ́run ìtumọ̀ ìlàhùn wáhìd ṣàlá padà sọ dáhùn nílọ síbi ìtumọ̀ inú èdè lágbàmú ìtìfáà àdè lábẹ́lókè ẹ́. ẹ̀hìn níbi àwọn fèrè àyà táwọn bá lọ pé kọ́ọ̀lì dínà sí ha àyà tó wà lẹ́yìn pé kọ́ọ̀lì dínà sí ha àwọn akẹ́kẹ̀ẹ́ wọn yìí kọ́ọ̀lì dínà sí ha ìyẹn ni pé wọ́n máa bẹ́ lọ bẹ́rẹ̀ níbi lánàá ọlọ́wọ́n ọba àbíbi ìyá ọlọ́wọ́n ọba lálẹ́kìyàmà tọ́lá àwọn ẹlẹ́mẹ́sọ pé lálẹ́kìyàmà iná ìlànà yóò ti wúlò fún ọjọ́ yóò ti níwọ́n láàbì dẹ́bi tọ́lá sọ́nà sọ́yàtò lankabot ọ̀yọ́ malkìyàmà ti yàtọ̀ báàdùn bí báàdùn wàhálà ní báàdùn báàdùn ẹ̀sọ́ wọn àtàrà bẹ́ẹ̀ lọ́jọ́ kìyàmà ni àtẹ́ntó yàwé ní wọn láyé àtẹ́ntó yẹ pé ó ti kú síwájú náà gbogbo akẹ́fẹ́ lóhùn wọn tó sílá náà lọ́wọ́ bá ọjọ́ kìyàmà kọ́ọ̀lì bí náà fi háyé fi láànà fi láànà fi là àbí fi làwọ́dà níbi ìyá lọ́wọ́ bá ìyá náà tó fi jẹ wọn. خالدين فيها لا يخفف عنهم لا يخفف عنهم العذاب ìyà ọlọ́run ní gbé fúyẹ́ fún wa kò ní gbé ìyà kò ní gbé ìyà tí wọ́n tí ó tí ó fi jẹ wọn kò ní gbé fúyẹ́ fún wa rárá bó ṣe kó lè mọ̀ àti lánà ọlọ́run ọba kò ní gbé fún wa kò ní gbé fúyẹ́ fún wa bó ṣe kó lè mọ̀ bó ṣe kó lè kéré mọ̀ aláwọ̀ àpá ọlọ́run kọ́ ṣe wọn bẹ́ẹ̀ wọn lára hàn yóò ń gbọ̀rọ̀ kọ́dà wọn ní lọ́wọ́ lára kó bí àtẹ̀ṣe wọn jẹ wọn máa jẹ́ lójú pálí ni ثم جاء أجتنجن أجتنجن كلما نضجت جلودهم بدلناهم جلودا غير أن يذوقوا العذاب كلما خبت زدناهم زدناهم سعيرا سبحان الله ونعوذ بالله ولا نقش على نقش عنده ولا ما شاء الله من النار ولا ما ذكر ولا قتل بالجنة لا يمدنا وإلهكم وإله إله واحد أستفدك هذا كتاب ها 625 آه إذا صح ọlọ́n kí wọ́n dá àwọn àti àṣeyẹ náà kọ́lọ́n kó ẹ̀kọ́ jẹ̀kọ́ náà kọ́lọ́n kó ẹ̀kọ́ bá akọ́sí nǹkan tí òun náà máa fẹ́ kọ́lọ́n lè ká ní wọ́n dà kó ìsàn àgbà kàfà máa ní kó sì lọ́ọ́ bẹ̀rẹ̀ sàn wà kó bí ká dábẹ́ yẹn kó bí ká lè tẹ̀lé سبحانك اللهم وبحمدك اشهد ان أو للمدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى في